my dear. <coughs> okay. You okay. Yes, sir. Tonight is the night. What happened tonight? This night, this time, as I'm talking. Eh. Mo láti file lé mi sílẹ̀. <laughs> It is not funny. It's funny, my dear. It is not funny. Ah ah. Jọ̀ọ́ ṣé èmi àti ẹ̀ ń jà tẹ́lẹ̀ tábàtì ẹ̀jà gan ó máa bí mi ni pé ìyàwó mi kan tó ṣe èmi láìkẹ́ má dé stop ẹ̀ máa apologize kí ló ṣẹlẹ̀. this night máa kúrò nílé mi. ọ̀ọ̀ ah, ah. ẹ fọ́ ni gan. ìmọ̀kẹ́ o ṣáà mọ̀ pé mo níbọn nulẹ̀. ẹ̀hẹ́n tẹ bá níbọn ṣé mo jọ olè tẹ fẹ́ pa ni àbí ẹ̀yin ìjọ lè tẹ máa pẹ̀lẹ̀ sí nípa àgbọ̀nrín kiri inú igbó ṣé mo jọ àgbọ̀nrín lójú yín ni. tí o bá filé mi sílẹ̀ lálẹ́ alẹ́ yìí náà ni màá fi ìbọn yẹn pa ẹ́. pátá ni èmi ẹ mọ nǹkan tẹ́ ń sọ. So ẹ̀yin náà tọ́tẹ̀ ẹ̀fọ́ ẹ̀ rẹ́rìn ẹ̀yin kọ́ mọ̀ pé ẹ̀yin ṣàwọ̀dà lẹ́ ṣe. Jumoke you have to leave my house before the count of ten. Ah, ah. ten. Go see me. nine. Rotimi. eight. aṣèmi àti ẹja. seven. six. Go see me. Five. tó ń sọ. four. three. two. Túnjí Túnjí kò yẹ kó rí báyìí o mo fẹ́ kó o rántí pé gbàtà ti wà ní kéékèèké báyìí láti bẹ̀rẹ̀ sí máa sọ̀rọ̀ ẹ wa mo dẹ̀ lè rántí dáadáa pé primary four lọ́rẹ́ yẹn kì í ti bẹ̀rẹ̀ tí tàbí dé jáde akàwé àti gbogbo ẹ̀ tó wá di pé màá pè ẹ mo ṣe meeting lọ́wọ́ mo lọ sí club house mo bá mi níbí báyìí mo ní meeting pẹ̀lú àwọn business partner mi mo ní kinní kan ṣé tí mo pè é sí olóhùn sí meeting lọ́wọ́ ni ẹ ṣé mo kàn dé báyìí bíbà ẹ oníkan meeting amúnibùnú ẹran bíi ẹni bí ẹfọ ojú ọ̀tún ẹ̀rìn ẹ̀fẹ́ tó sì ìgbà tó máa ń pè mí mo bísì mo wà mítìn mo ṣe gbá mo ṣàwọ́ tí mo sọ fún ẹ ṣé mi ò bísì nsìn mi ò sí mítìn mo ṣe débí ẹ. ṣé mítìn ló wà. <laughs> gbogbo táyì tó máa gbé ẹ ẹ mo bísì mo wà mítìn mo ṣe gbá mo sọ mítìn tí wọ́n ṣe ni àwọn nǹkan tó jẹ́ kí n tó jẹ́ kí n máa bísì gangan lélẹ̀ ṣé irú eléyìí lè wà lẹ́gbẹ̀ẹ́ kó má bísì pẹ̀lú ẹ̀ kí ló tó lójú tó fi rí nà àti pé tí n bá ní kí n pè ẹ́ tí n bá pè ẹ́ ìwọ tó jẹ́ dráìvà àwọn sífù tó ń gbé káàkiri yẹn ṣe tó kí n sọ fún ẹ kó wá bá mi bì kan ó máa gbá àwọn sífù yẹn wá bá mi nìyà bí ẹ kọ́lá lọ já ara ẹ kí ni mo sọ fún ẹ lọ já ara ẹ lọ pe ara ẹ jókòó wá ilé ayé rí wá owó rí gbogbo èyí tó ń tẹ̀lé òun aṣọ tó wọ́n sìn bá a sọ táwọn sì fẹ́ bá ti wọ̀ tán tó máa ṣe wọn kó fún ẹ wọn máa gbé wọn káàkiri ó bẹ́ẹ̀ sọ̀rọ̀ ó gbọ́ ẹ tó bá tó wá pè mí ẹ ló ẹ Túnjí mo fẹ́ rí ẹ Túnjí mo fẹ́ kí ni mo wá tí mo bá rí ẹ kí ni mo fẹ́ rí ẹ fún kí ni géètì mo bá rí tí mo fẹ́ rí. Túnjí wẹ owó àárọ̀ kùtù lóní kò ń sowó ìyálẹ̀ ta sọ pé olówó ní seniority. egun tó bá dẹ̀ kojú ìrìn owó rẹ̀. ta ló pòwé yẹn fún ẹ náà ta ló dódódódó owó ní seniority owó tẹ̀ ń wọ̀ ẹ̀ kò ní seniority tí wọ́n bá lówó níjọ́ monday tẹ́ ń bá níjọ́ friday owó tẹ̀ ó dọ̀bálẹ̀ fún ni ní tó mọ̀ gan nìyẹn owó ẹ̀ ti di owó tó ń dọ̀bálẹ̀ fún ooru tiwa báyìí nísìnyí fat mo gbá fún yẹn so rò pé olówó ni owó wo ló ní olówó ló ń fi bí eh, àwọn àgbo ló fi ń tọ́jú obìnrin níbi tí wine wà táwọn whisky wà ọmọ wine wo ló ń. I care for Jophine. Jophine. Yeah. ẹ jọ ẹ fún mi Jophine méjì mbẹ ẹ dẹ fún mi lẹ ẹ pẹja méjì fún and then kí ni ìwọ gan fẹ́ gbogbo nǹkan tó kó tó ń fi tó ń fomi mísì ọtí papọ̀ yìí ní ah, jẹ́ kó máa yọkùn tí kò ẹ fẹ́ bẹ́ẹ̀ gbére nǹkan gidi kí n fún ẹ. ṣé ọkọ gba ilé èkó jẹ ìfisápò pé mo ti ẹ̀mọ́ eré lẹ́nu. wow thank you. and ah, fún black and number straight máa fọ́ fifty thousand naira sínú àkáǹtì ẹ̀. fifty thousand. kọ́lá ṣé o mọ tí yóò ní kí nìkan tó ń kó tó kúrò nílé owó tán fi ran ẹsẹ́ o wá fẹ́ fowó bùgà lójú ọmọ tó bó ṣe rí ọmọ ìgbé ọmọ ìwà òkè ó fáyìn o wá owó tí wọ́n fi ran ẹsẹ́ jẹ́ kí n sọ̀rọ̀ kan fẹ́ tó bá wà nù sẹ́ẹ̀lì tó bá ní oní ọ̀rẹ́ kan túnjí kìíní kankan ibi tó máa kú sí nìyẹn owó tí wọ́n fi rán ẹ ṣẹ́. <laughs> bàbá yìí ojú kan náà ló sì wà òun gbowó ilé òun sọ pa owó owó tó kàn dé ni ọlá ọlọ́run ni yẹ́sàn kan fún ẹ ní tí ọ̀gá kan máa fẹ́ ni kò sọ ìwọ́n mi yẹ owó ilé ti dé ó ti dé ẹ ọmọ jọ̀ọ́ sórí nǹkan ọ̀ṣun ni mò ń wá fún láti ìjọ ẹ̀ sórí nígbà tó wù yẹn dé mi ì rí ibi tí mo fẹ́ ná sí and aṣọ ńlá kọ́ èmi fẹ́ kọ́pì àwọn ọ̀gá mi tán lówó tẹ́nìyàn kan mọ̀ kan lówó kó sì ká wọṣọ but ká máa dún kan pàǹ dún arábí tá a ti lè dún tá a lè lè bá dùn pé bá mi wá ọmọ tó bá àwọn mi ò fẹ́ tó dàgbà o àwọn sans kori àwọn ọmọ kéèké tó ṣe gbé dání méjì. èmi ò fẹ́ ẹ̀kan ẹ̀kan òtẹ́ mi o méjì méjì tó máa dún everyday two two everyday owó ń bẹ owó ti dé èmi ò fẹ́ ẹ̀kan méjì ó gbá ìgbà tí mo jókòó sí gan ó sàgà kínní ìkan lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún ìkan òsì ni tí máa rí mẹ́ta gan mi kẹ́ ẹ̀ owó ni ọkọ̀ gan ọmọ tí màá rọkọ̀ fún tí ó máa gun ọyẹ́ dèbò. ṣé ara ẹni tó wá mi wá. bẹ́ẹ̀ni sá bẹ́ẹ̀ni ah! bẹ́ẹ̀ni. àwọn mi lọ. Ah, wọ́n pọ̀ o. ẹ̀wò ló kọ́kọ́ dé nu wọn gẹ́gẹ́ name. Ah! wọ́n pọ̀ ọkùnrin wà nù wọn obìnrin wà nù wọn. ẹ kí ni àwọn orúkọ wọn. ẹ dẹ́ sóbìnrin ló kọ́kọ́ dé ni àbọ̀kùnrin ọdẹ kó ọkùnrin kan wọ jákẹ́tì àtijọ́ báyìí. dadi ọpẹ mi tó sa wọ jákẹ́tì àtijọ́ ọkùnrin ni o. ẹ o ti sóun ló kọ́kọ́ dé obìnrin kan náà dẹ̀ wígìlì. kí orúkọ tiẹ̀ ni mo wọ ní interest lórí ẹ̀ mo fẹ́ mọ orúkọ wọn kí ni orúkọ wọn ní eh, kọ̀ọ̀kan. Eh, eh, ibi tọ́rọ̀ wà nù orúkọ ẹ torí wọn ní ọmọ àlè bàbá ẹ ń kọ ó níbi ọ̀rọ̀ kù sínú o. orúkọ at least ẹ dá ẹ ti ẹ rántí orúkọ ẹnìkan nù wọn. orúkọ ẹ gùn ni. dádì ọpẹ at least nígbà tí wọn ń kọjá lẹ́nu ọ̀nà tó ń sọ pé good evening à ń bèrè chief wọn á ṣe àtìlárúkọ wọn pé i am so so so so so so so and so. ó ní <laughs> ó ní sá ó gángan ní sá bó ti sọ kankan orúkọ ah, ẹ kankan lò ẹ ti mọ̀ <laughs> ó ní gbogbo yòókù wọ́n wà lọ́dọ̀ wúrà bóyá sọ sọ sọ sọ tó lọkọ tó náà ló dalẹ̀ orúkọ rẹ̀ gangan nìyẹn. so so so so à ń sọ. ẹ ẹ bẹ́ẹ̀ ni sa ìyẹn ní ọkùnrin bẹ́ẹ̀ tóbìnrin ò tiẹ̀ sọ orúkọ rẹ̀ ò kọ́ fi gbéraga wọlé ni. ẹ jọ kò ẹ́fà sọ pé bóyá òun St Michael Stone. Jack Daniel ọtí tẹ bá rán mi kí n lọ rà jẹ. Kọ́lá tó bá ṣetán ìjọba mi inú ilé òkè. ẹ má bínú sá ẹ má bínú sá ẹ sá ṣé dáadáa ṣálàfẹ́ lè rí sà ọ̀gá ti bínú ti bínú àti bínú ẹ̀kọ́ làwọn olókọ̀ rẹ̀ ń tàn. ah àbọ̀ pé ẹ ponú díẹ̀. jọ kí ni orí. mo gbọ́ ń gbowó tó ga ń sọ. ilé yẹn wá ọ̀gá wa ẹ wá morúkọ ẹ tó wá wá. ṣé iṣẹ́ bíi tèmi nígbà tó dárúkọ ẹ gògògògògògògò lọ́dẹ́gbẹ̀tẹ̀. ṣé bẹ́ẹ̀ ilẹ̀ máa dákọ̀ ogun àwọn ni mo fi yàn ni. kọ́lá olókè kẹ́ ń bọ̀. ni ẹ lọ jẹ ìwà àtọ̀gá ẹ lọ jẹ ah, ẹ lọ jẹ ẹ lọ jẹ ẹ lọ jẹ a ti ń pèrún ah! ọ̀gá gbogbo nǹkan alákọ̀wé gbogbo nǹkan ní abínú abínú sódì anáìsì anáìsì sódì ajẹun ajẹun sódì ẹ káàbọ̀ sí dáadáa lẹ́dẹ́ ó dẹ̀ kàn ní mọ́ ẹ báyìí ó dẹ̀ jẹ́ àná. ẹnu fún wa ní ṣé mo dín lálàáfíà ṣé mo ṣe àlàáfíà mi dín kọ mo dín lálàáfíà. kówó gidigidi náírà jàre. nítorí kí ló ṣẹlẹ̀. kí ló kí ló kí nìkan náà tó ń ṣe ẹ̀ náà wo bó ṣe ṣe gbogbo ilé pọ̀ṣọ̀pọ̀ṣọ̀. kí ló dé kí ni mo ṣe kí ló dé jí mi bẹ́ẹ̀ yẹn. o jẹ ntọ́ o dẹ̀ sùn síbẹ̀ láì palẹ̀ mo dẹ̀ o dẹ̀ fi síbẹ̀ láì fọ abọ́ láì ṣe anything o dẹ̀ tún sùn síbẹ̀ that's rubbish now. Ah, rubbish báwo. rubbish ìwọ kí ló ṣẹlẹ̀ yìí ṣe torí ẹ̀ náà lè ṣe wá sáré jí mi bẹ́ẹ̀ yẹn kí ni mo ṣe. mi ní sáré jí ẹ ìwà ọ̀bùn pọ́ṣọpọ́ṣọ náà gbọ́dọ̀ máa bá lọ́wọ́ ìyàwó ilé ni ìwà tó wù yẹn and that is dirty you are dirty. <sighs> èmi ọ̀bùn lẹ́nu yín. ọ̀bùn ni ẹ torí tó bá kí n ṣọ̀bùn ni àti ìyàwó ilé ó yẹ kó mọ̀ pé n tó ṣe yìí ò da dining wà ń bẹ̀ o lọ jẹun ní dining o wá tún jókòó sí sitting room bí báyìí o jẹun bẹ̀ láì palẹ̀ o tún sùn síbẹ̀ ọ̀bùn ni ẹ tí orúkọ mi bá wà tó tún ga ju ọ̀bùn lọ yẹ kàn fi pè é because yálà yá ọ̀bùn ni ìwọ tó dúró yìí e. you are dirty so beautiful but so dirty idiot excuse me. ẹ gbà mí lèmi tó ń kàn rà lọ nígbà tí mo jẹun tán lọkùnrin wa ń sọ̀rọ̀ sí mi báyìí ẹ gbà mí ṣé ẹ ṣó pọkàn mi ló dé yìí àbí wọ́n ti jẹ́ ìjọ ah, ọkọ mi ṣó ti jẹ́ ìjọ mi ẹ̀gbọ́n mi ẹ máa ní sùúrù náà. kí ló ń bá mi sọ yìí ṣé ìwọ lè fẹ́ ọ̀bùn sílé ni àwọn ah, ilé ọ̀bùn lèèyàn she's dirty she's a very very dirty woman that's what i'm saying say, say, say now let her go let her go she has to go. kí ló dé tẹ̀ ṣe báyìí. no no no má bá mi sọ má tiẹ̀ bá mi sọ nǹkan tó jọ ẹ let her just leave me ah ẹni tá à ń sọ̀rọ̀ yìí pé èèyàn yọ̀lẹ̀ kó yọ̀bùn kó ya olè gbogbo ẹ̀ ló wà lára ẹ̀ náà. ẹ̀gbọ́n mi. yes ẹ okun wa ń hororo ká wà boy let us wá ilé rere let's wá anyhow let her go. she's dirty very dirty ó yọ ọ̀pọ̀ ó yọ yes. kí sọ. look kí ló this woman standing in front of you here is the dirtiest woman tí o riri. mo ti rí rí. dirtiest. ẹ gbàgbé ọmọkùnrin. ó yẹ mu. Ah! mo ṣe mọ̀ pé orí máa yóò kù mọ́ ni nǹkan tí ń ṣẹ̀gbọ́n yín o eléyìí o sọ pé mo dẹ́sì jọ́ nítorí ọlọ́ ẹ bá mi bèrè lọ́wọ́ ẹ ṣé òṣèṣẹ́ mọ́ mi lánàá àbò òṣèṣẹ́ mọ́ mi lẹ́ni ni àbájọ obìnrin ò lè dúró lé ẹ̀ obìnrin mi ò bẹ́bìnrin inú lẹ́yìn wọ́n dẹ̀ ròyìn ẹ fún mi oríṣiríṣi obìnrin ló ti gbé ló ti lọ kò lè jọ mi lójú fún ẹ ẹjọ́ kí ló ní mo ṣe fóun o mo dẹ́sì mi ò fọ́ìn mi ò gbọ́dọ̀ sọ̀rọ̀ mi ò gbégbá kò ṣeé gbé ó wá sọ mi pé mo dẹ́tì. dapò kókó yọbun la kì í ṣọ̀bùn nìkan la lè lóya o ó tún ya olè ó ń ja páànù olè àló máa ń yọwọ́ nínú àpò mi bó ṣe wà yẹn sórí ibi tó yọ̀bùn dé ibi tó yọ̀bùn dé sunday sunday nìkan ló máa ń ló máa ń fi pé ó yẹ kí ọmọbìnrin wẹ̀ àtúnṣe jímọ̀ olóyin jímọ̀ olóyin ẹ̀ gbogbo àwọn ọba tó fi fẹ́ràn láti wẹ̀. ó ṣẹ̀ṣẹ̀ wá yé mi ó ti yé mi ó ti mi pé òpònú àgbàyà lélẹ̀ eléyìí ò mọ nǹkan kan tó ń sọ ó sọ pé mi jalè ìrandíìrún ẹ ló máa jalè àwọn ẹbí ẹ ló máa jalè. kò sí nǹkan tó lè ṣe kò sí nǹkan tó fẹ́ ṣe kò sí nǹkan tó lè ṣe. wájìrè. wájìrè. akílódé. Ah, ṣé o gbọ́ ohun tó ṣẹlẹ̀ láàrin ọ̀gá àti ìyàwó ẹ̀ lánàá. kí ló ṣẹlẹ̀. Ah, wọ́n tún ti dé bó ṣe ń dé. ó fẹ́. mo mọ̀ mo mọ̀ ọlọ́wà yìí kẹ́nu ẹ pa ẹ́ ṣàwọn ṣàṣàánú èmi tó bá fẹ́ fẹsẹ̀ ẹ lẹ́tọ̀ọ́ fẹ́ fẹnu kọ má kó èmi dání o má fi kọ́ mi dára má mú èmi dání ara lọ dákú fúnra rẹ dákúbà rẹ kí ni tiẹ̀ pẹ̀lú ọ̀gá tó ti bẹ̀rẹ̀ ọ̀gá wo ló bẹ̀rẹ̀ ṣọ́gà máa báyàwó ẹ̀ jà èmi tí mo wà ń géètì mi ò ní gbọ́ ṣé wo wà nulẹ̀ ṣé mi kọ́ ni mo wà ní kíṣìn tí mò ń gbọ́ ó mà ṣe o ọmọ kú lóko yóò gbọ̀ nílé. èmi èmi lọmọ kú yẹn ò èmi wà wà rí òwò mo fẹ́ mi wọ́lẹ̀ fún ẹ. anyway kò sẹ́jọ́ ẹ̀ èmi lẹ́nu mi ṣe ṣọṣọṣọṣọṣọ wọkùn rádaràda yìí tí màá máa sọ̀rọ̀ gbogbo gbà ni màá máa sọ̀rọ̀ fún ẹ. ọ̀rọ̀ gbogbo wa gbogbo ètò ìbí ni ṣé wò kí n bá ṣeré ni má bínú. ta ni ò bínú ta ni ò ní bínú tìbẹ́ mi ni mò ń fọ̀rọ̀ lọ ẹ̀ wà á dẹ̀ rí. yà á jẹ báyìí. àwọn bí wòbí wòbí wòbí sórí sórí gbogbo nǹkan nǹkan méjì lèèyàn lè fi yẹ jẹmi láyé tí màmá sọ ẹ ni oúnjẹ àtọrun kò sọ lọ́rọ̀ èmi àti ẹ oúnjẹ nìkan ni jọba fi oúnjẹ jẹ mí o. ìwà àti ta ni. yà á jẹ wàhálà wúrà ilé ẹ̀ wò obẹ̀rí oṣù ni wọ́n máa èèyàn máa gbé rẹ̀ wá máa ṣe fún ẹ̀ wá. tẹ́bá ti káwọ́ sókè fún ṣe ti jíṣẹ́ mi fẹ́ gbọ̀n wọ́n ní kí n sọ fún yín pé àwọn ò ní pẹ́ ṣe tán wọ́n ń bọ̀ ṣẹ́gbọ́n mo ń bọ̀ sà. mi pé èmi náà wá important level le but. of course o oh, wa important now how are you my dear. i'm fine sir. Uh, what's the name. arike lorúkọ mi. arike arike what. ọmọbọláńlé arike. ọmọbọláńlé arike that's a fine name. you're welcome to my small house. She. <laughs> Eh, ṣe. Mm, ẹ wo ẹ̀gbọ́n ni mo ṣe tún fẹ́ máa bá sọ ah, mi ò ní ìdá tí bá sọ anything náà èmi àtẹ̀yàn jọ jáde kò sí nǹkan kan láàrin wa a dẹ̀ dé bí ó rí i pé gbogbo ẹ̀mí tìtì ṣé kò ti understand pé ibi tó ń wá sí. Ah, ah. ilé ètò ìjẹ́ explain. ẹ wò ẹ̀gbọ́n mi ṣe rọ ọmọbìnrin tẹ̀ ń wò yìí ọmọ tó ń kọ́ nílé rẹ̀ ni tó dẹ̀ gbé kọ́ ẹ̀ ọmọ ni mo ṣe ní kó wá ṣé ìwọ náà dẹ̀ wà rẹ́gbọ́n mi o ṣòrí bọ́kùnrin ṣe wà yìí kì í ṣe pé kàn wà lásán wọ́n dúró déńdé kó tí ẹ̀dígbà tí bá tún sọ fún ẹ ìwọ náà wọnú compound tó wà bí ìgbà tó débi ayọ̀ ẹni so má yẹ kí n sọ mọ́. so ó jẹ́ pé o ti explain everything fún ẹni. rárá wọn ò bá mi sàn kankan wọn kàn ní kí n san àwọn lọ́dọ̀ ń o ti ẹ̀ mọ̀ ọkọ tó tó kọ́kọ́ strike mi mo ṣe bọ́ síta tí mo rí mo rí pé this is a beautiful Hmm. ẹ̀gbọ́n mi beautiful woman ṣe gbàgbé pẹ́yìn náà dùn lọ́mọkùnrin. nǹkan tá a máa ṣe lélẹ̀ èmi á wọlé ń sìn máa lọ ráńdọ̀ pẹ̀lú àwọn tí mò ń bá ṣe meeting ẹ̀yin náà ẹ finish eh, drink yìí màá mò ń wọlé gbogbo èyí tó bá kù àwọn máa sọ. ẹ wo àjọ máa sọ bọ̀ tí ẹ rí drink yìí ó ràn mí oúnjẹ tí wúrà la máa ń sè fún mi yẹ oníkẹ́ ní kó tètè máa ṣe. mo tẹ̀ trust ẹ. inú mi dùn kó ṣe nǹkan tí mo ní kó ṣe but ò tí ì gẹ̀tẹ̀ dára. really. ó ẹja tó mú wá sáwáṣì ni ó sì gbà tó bá débi ọ̀bọ̀kú. ọ̀gẹ̀dẹ̀ òtí tó mú wáyé náà ó next time tí wọ́n máa wá sọ àwọn tán káwá sókè báyìí ó mọ lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ ẹja gẹ̀tẹ̀ àbọ̀ oh. kó wá ni. ẹ má worry ẹ ní problem at all. ẹ̀yin gẹ̀ẹ́sì ló ń ṣẹlẹ̀. ẹ wò ó kò sí mọ̀ọ́chì ṣe rí ẹ rojọ́ jù ṣe mọ nǹkan tẹ máa ṣe fẹ́mi ṣe àti àjókòó gbogbo ẹ̀ la mo bá yẹn ṣe ẹ understand ṣùgbọ́n kankan tó lè fàjà wa ni pé mi ò gbé pos rẹ o that means mi ò gba transfer owó lọ́wọ́ ẹ̀yìn lẹ́yìn ọ̀gá owó cash. ẹ wo èmi tẹ ti èmi ti ṣàlàyé fáwọn ọ̀rẹ́ mi pé ibi tá ń bọ̀ ẹ̀ àlàyé la fẹ́ lọ bá àlàyé tó ṣe gógó àlàyé tó mọ nǹkan tó ń lọ lórí street pé wọn ò ní problem. o sọ ọmọ problem tí mo ní pé èmi ò mọ ibi tí mo fẹ́ ná owó sí n jọ pé ọ̀nà bíi mẹ́ẹ̀ẹ́dógún ló ń gbà wọlé ọ̀nà kan sún mo sì tí ìrètí mo náwó sí mo wá pe lizzy bá mi wá ibi tí mo fẹ́ máa náwó ẹ̀ sí mi ì rí ibi náwó sí. torí owó la ṣe wá bíbá gbogbo owó yẹn nu fún wa nínú fún wa yẹ. ní dọ́là sí lẹ́fẹ̀ẹ́ nàbí pounds. dọ́là náírà. náírà máa fowó báyìí jẹ ẹ ronú nǹkan tó bá dà ẹ má ronú nǹkan kéèké ẹ ronú nǹkan tẹ gbára yín ò lè gbé lọ́dún mẹ́wàá kẹ sọ fún mi kí n ṣe ẹ ń yes sir ah ọ̀gá ilé pẹ́ náà mo sì wà sàn. ẹ èrò tiẹ̀ pọ̀ ń bẹ́ẹ̀ díẹ̀ ni but máa ló máa dá mi lóhùn ẹ mo ti jíṣẹ́ fún un. ẹ jọ̀ọ́ kí ló ń ṣẹlẹ̀ ilé epo ibo lẹ́ kí ló dé ẹ sọ ẹni tó pè mí yẹn ẹ̀gbọ́n mi ni mo ti fọwọ́dù two hundred thousand wọn láàárọ̀ tún wá ní kí n máa gẹ̀ẹ́tì epo wọn á lọ́ọ̀rẹ́ mi kan nílé epo tó pé tá a pé epo sí wọn tó yìí ó kò máa fún mi lépo ni bọ́n tí n bá sọ pé mo ti ṣe gbogbo yẹn mo ti gẹ̀ẹ́tì epo yẹn o máa fún mi pọ́ yẹn wọn tún wá fẹ́ gba eighty thousand sí wọn fún wa ní eighty thousand ó tún dẹ̀ wà lọ́ọ̀mì náà kọ̀ yẹn kò wọ́ three hundred ṣé kí n kó yẹn fún wọn kí n pè wọn padà kó yẹn fún wọn kẹ́yìn dẹ̀ padà wá gbà sí ìjọ mi. no ah báwo níbo no ẹ má pè wọn tó bá ti ṣetán ẹ má pè wọn ẹ yẹ ẹ um, no no no ẹ jẹ́ ká máa lọ ẹ jẹ́ ká wọlé ẹ jẹ́ ká wọlé ẹ má pè wọ́n ẹ má pè wọ́n. bàbá ọpẹ èwo la tó rí gbọ́ o. tí o bẹ̀rẹ̀ kàtìkàtì torí tẹ́wọ̀n bá ti gbére èèyàn wá báyìí nísìn o ti di champion ni o ti rẹ́ni tí wọ́n máa fọ̀rọ̀ ọ̀rọ̀ gun lára. àwọn àmì mo mọ̀ kí wọ́n ti fẹ́ sọ̀rọ̀ báyìí rédíò nàìjíríà fẹ́ bọ́ nìyẹn sọ́tà bàbá ẹ̀ wo bí nǹkan tí mo rí ò rí o ẹ bóyá àjọ̀dún bìkan náà. ojú tí mo fi ń wo kinní yìí o ò fojú yẹn wo torí pé mò ń wò pé wọ́n làgbàlagbà nù ilé yìí ọ̀gá fẹ́yàwó kinní ó lọ ó fẹ́yàwó kejì ó lọ hmm. ìkẹta ló tún ti wọlé dé yìí ṣé o mọ̀ pé ọ̀gá ò lórí obìnrin ni. Hmm. Ah! wò bó ṣe ronú ṣé ẹni tí ò lórí obìnrin ló máa fẹ́yàwó àkọ́kọ́ ló máa fẹ́yàwó kejì ló máa fẹ́yàwó kẹta ibẹ̀ kọ́ lọ́rọ̀ wà ọ̀gá fi wọ́n ṣoògùn owó ni. ah bàbá ọpẹ́. balẹ̀ farabalẹ̀ kó gbọ́ tèmi farabalẹ̀ ọ̀gá ń lò wọ́n ni ọ̀gá ń lò wọ́n ni torí tó bá ti lò wọ́n tán ló máa ti jàbọ́lẹ̀ gbàá bí wọ́n máa dàrú bí wọ́n rí pé owó ń pọ̀ sí ni. ah mo ti gbọ́. bàbá ọpẹ́. ó ti lọ tàkọ́kọ́ tán ó bàjá ìyẹn lọ àtúmọ̀ mi nígbà tó lo kádàrá yẹn tán a tún lọ kó jẹ́ mẹ́wàá ló fẹ́ bó ṣe máa lò wọ́n tán nìyẹn. bàbá ọpẹ ẹnu ẹ ẹnu ẹ lọ́ọ́ má jẹ́ kó pa ẹ́. ìwọ kan dán mi wò ìwọ fúlọ́gà ẹ mọ̀ kó àpérò ẹ wo bí èmi ò fo bí ráìsì ti sú mi ká máa jẹ ráìsì lójoojúmọ́ ẹ jẹ́ ká fi bó jẹ́ su àtẹ ó dáa bó jẹ́ su àtàtà èpè wá ayélujára ọba ìwọ náà wò sọmọ ọpọlọ dání ó máa ṣe ráìsì fún ọ kó dáa. ẹ ṣe jẹ́ ká pa àsórí pọ́gà olórí obìnrin. Ah. ká sì tún sọ pé wọn ó ṣoògùn owó gbogbo tẹ ìwé mọ gbọ ibi mo wà látàrọ. sẹ́ni ikọ̀ kan báyìí lẹ́dùn wájú ọ̀gá tẹ́sí máa ń rojọ́ bí mo ṣe ń lọ ẹ̀mọ̀ lọ́sọ̀wọ́ ọ̀gá ni. kò yẹ kí tẹ̀ ń sọ yẹn. ẹlẹ́ ló ní kò lórí obìnrin wọ́n ló ṣoògùn owó wọ́n fẹ́ ṣe wí nu. ṣé tẹ wí kọ́ ni. lówó ló ti ń gbowó sọ. kọ́lá wà kọ́lá wà sórí èèyàn gidi ni ẹ sórí lóòótọ́ òun wà tán pátápátá ṣùgbọ́n akẹ́kọ̀ọ́ ojú akẹ́kọ̀ọ́ nítorí ọ̀rọ̀ ni mo bẹ̀ ṣùgbọ́n àti ah, kápá. ṣé wíwíwí tí o mọ̀ pé ara lé ní mo bá yẹn ń màlá mo di. bára kaba gbọ́ kó ka sọ ọmọ tó ṣe tó bá fẹ́ jẹ pálásẹ̀ fún kó kó bí dáa kó lọ́wọ́ ní sè pálásẹ̀ fún ìwọ pálásẹ̀ fún. orí kan tó bá ṣe fún mi má sọ ọmọ fọkà ẹ wo bí sórí ìwọ gbogbo tí kọ́lá bá lò fẹ́ jẹ pátápátá lọ́sẹ̀ yìí ni kò bá ṣe fún. kọ́lá ìdá mi wo ẹran méjì ńláńlá báyìí èké àtọyọ tábẹ́ pò. jọ́tọ̀ bá ti ṣe kọ́lá wọlé kọ́lá kọ́lá. ìyá wa ẹ̀mí yóò gùn fún mi. bàbá mọ́gàjì hmm? ilé yóò ní torí yín dàrú. sẹ́ẹ̀bì inú kí mo pè yín. awo òpin ní sọlá. àkíyèsí kan ni mo rí ni mo ní kí n pè yín sí lórí ọ̀rọ̀ bùràró tì mí ni o àṣà ìníyàwó ilé bùràró tì mí láti ẹjọ́ yìí táwa ń pariwo tí ń ká wa lá àṣé nǹkan mi ń bẹ tọgbẹnu tán òkìkí bùràró tì mí ti kàn káàkiri gbòòrò sáwò àṣebọ́ra ló ti mi sóògùn owó oògùn owó bẹ́ẹ̀ni ló tì mí n bò ló ti gbọ́. ta ni ò lè sọ bẹ́ẹ̀ ta ni ò lè sọ bẹ́ẹ̀ ẹ̀dùn náà ṣé ẹ lè rí kinní lẹ́yìn ẹsẹ̀ kẹ́ ẹ pé ní ẹ̀rẹ̀ ẹ̀yin náà mọ̀ yìí pé Olúwarótìmí oògùn owó ló sì ni ṣé bí nínú ìran wa òótọ́ là máa lówó ṣùgbọ́n a máa fẹ́ lọ́jà yìí bí ọwọ́ bí ọwọ́ ń lọ bí ọwọ́ ìyálẹ̀ta ọba lówó ló kutukutu kùtùkùtù ni rotimi ti bẹ̀rẹ̀ sí rí owó bí olè ńgbà wádìí oṣoògùn owó ni ìkànnì náà ẹ rí i pé obìnrin kan ìpẹ́ lọ́dọ̀ rẹ̀ àwọn tó fi ṣáájú ni èkejì kò gbọ́dọ̀ bímọ. ìní èyí ẹ̀kọ́ mi ó dúró tóbìnrin bá ti ń bá a lọ bí pé òun ó lòyún báyìí yóò lè dànù ni torí ájò tó ṣe nǹkan yẹn ni ẹ fi ṣe ṣe má èmi ọmọ gbọ́ dáadáa pé tó bá lọ ibìkan tó fẹ́ ra ọjà tó bá jẹ́ pé ẹgbẹ̀rún márùn ni ẹ ń ta ọjà wọn tí ẹ bá pè fún ní ẹgbẹ̀rún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n kò gbọ́dọ̀ ná ẹgbẹ̀rún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ní ọ̀sán bẹ́ẹ̀ mo sọ fún ọ ara àwọn àjò ni tó bá mú owó jáde ńlé láàárọ̀ báyìí owó tó bá mú jáde ńlé ọ gbọ́dọ̀ ná tákìlì ò tó sú kò gbọ́dọ̀ mú mi padà wọlé ọ̀dà ẹ̀yin ní ẹ̀ kíyèsí nínú ìran wa ta ló jèrè èrè gbogbo ẹ̀ tó yẹ kó fi awa tọ́jú àwa mọ̀lẹ́bí kó fi tọ́jú ọmọ nígbà tí o tiẹ̀ bímọ osise ọmọ tí wọ́n tọ́jú rà àwọn òṣìṣẹ́ rẹ̀ ní ọmọ owó fún ní ọmọ gbó fún ní ọmọ tọ́jú torí ara àwọn àjò tí wọ́n ṣe fún un ti ní ara lè rí jere gbọ́dọ̀ jèrè rẹ̀. ẹ dákun ọ̀rọ̀ kan lèmi fẹ́ sọ fún o sì fẹ́ kẹ́ ẹ jẹ́ ká tẹ̀lé ṣé ọmọ tèmi ni ọ̀rẹ́ ni onú ò lè bá wa bá sọ̀rọ̀ bóyá sóòótọ́ ni sósògùn owó ni àbí rọ́. Ah, ah, ìyá wa ṣé adúrú mi ń wà mú eku tán ká ẹ sọ di àmúrin mọ́ lọ́wọ́ mo lè yẹn sóògùn owó ni mo lọ sóògùn owó ni gbogbo bí bá ń bọ̀ kí n má lè dalẹ̀ bó ṣe wà èmi ọ̀jẹ́ délé rẹ o tó bá jẹ́ pé ẹ fẹ́ pè ẹ mọ́ pè mí sí i tí wọ́n fẹ́ kọjá wájú lé rẹ̀ ẹ bọ́ yẹ kí n dùn kí n díjú kí n rìn bó ṣe wù mí ni èmi yájú báyìí ni wọ́n yẹ polówó ẹ̀ lọ́kàn tí ó gbé igbá lé lórí wọ́n tẹ́ wá wí gan-an èmi gan-an nípa ilé wọn ti. ọmọ lọ tẹ́lẹ̀ tí ẹ. kì í ṣe pé yọ nǹkan náà. àti ah, ọba yóò ní mọ kò yí bẹ́ẹ̀. ẹ Túnjí mo ń gbọ́ tó ń bá mi sọ̀rọ̀. Kọ́lá dúró náà àwọn nǹkan kan wà tó ń tó yà mí lẹ́nu because ah, jẹ́ kí n sọ nǹkan fẹ́ ni pé ọ̀rọ̀ yìí tí n bá ní kò yà mí lọ́rùn pa báwo ló sì jẹ́ àti pé báwo ló ṣe rí gan ọ̀nà wo ló gbé gbà àti pé báwo ló ṣe ṣe kọsọjọ tó wá bá mi bẹyẹn tó bẹ̀rẹ̀ oríṣiríṣi àwọn sítórì kan kì í nìkan ìgbà o èmi rò pé torí ọmọ torí lẹ́gbẹ̀ẹ́ mi ni o nǹkan tí mo rò gangan nìyẹn ṣùgbọ́n wá rí wọn pé ah béèrè-béèrè alábọ̀rún ti ń di ẹ̀wù wá di pé mo ti ń rí ẹ pẹ̀lú lékiní lékejì oríṣiríṣi mọ́tò ti ń wá pẹ̀lú ẹ ah jẹ́ kí mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀. Túnjí ni mo máa rí gbà àánú ọlọ́run bá ní àánú ni ọlọ́run àánú ni. kọ́lá fi àánú sílẹ̀ àánú lèmi náà rí gbà nígbà tó ń tẹ́lẹ̀ mi tí mò ń sọ̀rọ̀ sí ẹ pé wọ́n rúra sọ tó ń wọ̀ nǹkan kan àánú lèmi náà rí gbà táyà yẹn o bẹ̀tẹ̀ àánú tiẹ̀ ti wá di dọ́bù o. sábẹ́ ẹ̀gì àánú ti rà àánú gbà ní já mi sí jẹ́ kí n bó ṣe ń lọ owó ètè pọ̀ jù. má fọ òótọ́ ni nà. pé àǹkan tó ń rò ní pé mo sòkò owó tàbí mo ṣe kí níta. àánú orí gbà kínní kan ni mo rí ṣe ìgbà wo nǹkan tí mò ń rò òun ló sọ yìí ṣùgbọ́n tí yẹn bá ṣe náà kò lẹ́sẹ̀ àti ṣe bóyá pé jẹ́ kí n mọ ọ̀nà iṣẹ́ mú mi ní ọ̀nà tó rìn tí gbogbo ẹ̀fọn ìbò ṣe rí. Túnjí mi sọ̀gbìn wo hmm? mi ì lè tẹ́ kan dì bí mo sọ ń bẹ̀rẹ̀ mo yẹ sọ̀rọ̀ yẹn àná ni mo gbà mi ò wá lè sọ ọ́ mo sì lè sọ sọ́rọ́gà tí mo wà lọ́dọ̀ ẹ̀ oògùn owó tó ń ṣe ni pé káwọn obìnrin má máa dùn nílé ìyàwó tó pẹ́ nulẹ̀ ọ̀gá mi tó pẹ́ jù ló lo five weeks tiwa ti ń wọlé báyìí tó náwó adùn máa náwó fún wa tó fi lílù dá bára bátà sí wọn lára àlè wọn jáde ni ọ̀gá mi wà ní bùkátà kankan fowó gbọ́ kò lọ́mọ kò ní kankan bẹ́ẹ̀ dẹ̀ ni properties pọ̀ rẹpẹtẹ tọ́gá mi ní kò fẹ́ẹ̀ mọ ibi tí àwọn properties èmi gan wà máa èmi ni mo mójútó ìyẹn wá kéré o nítorí wàá dùn tèmi fi ń rówó lélẹ̀ tábà rajà ní fifty thousand naira táwọn pè pé fifty thousand naira fẹ́ tajà yóò tábà sọ fún un àníkàlọ́ fẹ́ nìyẹn sixty thousand naira sáwà ní òwò àgọ́ àwọn afẹ́ nìyẹn sixty thousand farm tí ma sọ àwọn farm àwọn animals gbogbo àwọn um, cow nǹkan kan ta ní tí wọ́n lè kó àwọn oúnjẹ tá a máa lọ rà fáwọn eh, àwọn animals wa ní farm tá à ń sìn pé bí a bẹ four hundred thousand pàápàá àwọn ẹja ó lè fún mi ní one million naira pé ebi kébi má sàpà wọn ṣé ẹja máa wá complain pa àwọn ò jẹun ni jẹ́ pé ẹ̀yin onísùúrù lọ́lọ́run wà nìyẹn o because gbogbo ìgbà tí mo bẹ sọ̀rọ̀ pé driver nìyẹn òun gbọ́n àwọn sí kan kiri tó o bá ní sùúrù bá lọ sọ ẹ́ máa sí rẹ pẹ̀lú pàtó sí. Ọlọ́run mi. so gbogbo tó ń rìn sí látọ̀dọ̀ tiẹ̀ ni àwọn agbátá máa ń sọ pé ajá i understand i miss máa tó owó tó a tó ajẹ́ kékeré ẹgbẹ́ títì <laughs> ọmọ kan tó máa ṣe ń sìn o máa gbọ́kọ́lá àjọṣe kékeré ni bá mi wọ́ ọ̀nà bí mi náà ṣe máa ṣiṣẹ́ lọ́dọ̀ ọ̀gá yẹn tàbí wọ́n máa jóúnjẹ lọ oúnjẹ àjẹdá ilé ra ẹ̀ sórí ló lè jẹ́ káwa gan ká pẹ́ mo ah, lè máa sọ ní máa sọ ní màá ní fáàmù àkàn tó wà níbi kan pé ọ̀gá mi yẹ káwa mánéjà tó wà mánéjà. ó ti parí. owó tó bá fi mánéjì fáàmù yẹn náà wọn náà kàn máa rówó mẹ́rin. kí wàá di mọ́jà nílé owó. ló bá tán. náà lè fira wa sílẹ̀. ló súnmọ́ Rótìmí ìwọ rẹ̀ lẹ́sìn jọ wà àwọn èèyàn wá ń sọ̀rọ̀ kan ǹgbọ́ wọ́n ló sóògùn owó ǹgbọ́ sóòtọ́ ni torí mo mọ̀ pé òun yẹn purọ́ fèmí bọ́rọ̀ bá ti rí lọ́jẹ̀ mọ̀. Ah, ah, màámi wọ́n ní pé ẹ̀gbọ́n mi sóògùn owó ah, ẹ dúró náà kí ló máa ń ṣàwọn èèyàn tó kàn máa ń jábọ́ tó máa ń sọ̀sọ̀kúsọ nǹkan tójú wọn ò bá rí wọn á máa sọ káàkiri ẹ dúró náà ṣé ènìlẹ̀ ti ń lówó ni ṣẹ̀rí ẹ̀gbọ́n mi Rotimi tèmi mọ̀ He's a complete businessman nǹkan tí mo mean by that ni pé oníṣòwò tó kájú ni oh, oh, oh, kò sí nǹkan tó mú mọ́ business ẹ̀ rárá so bona ti rí ìsọkúsọ tó ń sọ ẹni tó bá sọ pé ẹ̀gbọ́n mi ṣoògùn owó ní ẹkẹ́nìyẹn lọ ṣoògùn òṣì ń gbà yẹn. kọ́ padà sí ọ lẹ́nu kọ́ padà sí ọ lẹ́nu èèyàn máa wojú rẹ̀ kó tó máa tẹ̀ báṣubàṣu ni àti ẹ̀ máa pé ó ṣoògùn owó ni káwọn náà lọ ṣoògùn òṣì ọmọ pé bí wọ́n sọ lè bu àgbà wò ó dàpọ̀ jẹ́ kí n jẹ́ kíní kan yọ o gbogbo gúlégúlégúlégúlé ìwọ àti ìwọ àti Rótìmí ṣé ìwọ nìkan lọ jẹ́ mọ̀lẹ́bí ni tó bá gbẹ́sẹ̀ bá ibẹ̀ lọ gbẹ́sẹ̀ sí bọ́ wà nulẹ̀ ìwọ ni wọ́n mọ̀ bàbá wà nulẹ̀ ọ̀dọ̀ rẹ náà ni máa yà kì í yàdọ̀ gbogbo àwọn yòókù ṣé bóyá ni ìyá rẹ sọ fún ọ wípé bó o ṣe wà yìí ṣáàdì obìnrin ló ti bá tán àwa tá a bá tán láti di baba gangan rèé àwọn ọmọ wa ò gbádùn rẹ̀ ìwọ tó wájọ́ mo bin ìwọ ló ń gbádùn rẹ̀ àà ah, ah, ṣùgbọ́n bó ti ń ṣe yìí ara wa bẹ̀rẹ̀ sí fún mi sí wọ gangan o ara bẹ̀rẹ̀ sí fún mi sí ọ kọ́mọ jẹ́ pé ẹjọ́ ṣoògùn owó ni tàbí ó jẹ́ pé ìwọ ló mú lọ bí ó ti ṣoògùn owó. àà ah, ewo tẹ làṣọbàjẹ́ ewo làṣọbàjẹ́ wo ni ilé ìyá rẹ ni ilé bàbá rẹ ni. kí làṣọbàjẹ́ náà tí mo sọ. kí ni gbogbo orú ọ̀rọ̀ rà dáadáa o. irọ́ kọ́ ẹ̀tún wá wí ẹ̀tún ní wọ́n jọ sògùn owó ni òun ló múre bíi ògùn owó mò lè ṣe ń sọ̀rọ̀ báyìí èwo ni bari ló kọjá. ẹ jọ o ẹ dákun ẹ má fi nù mí mọ́ máa jẹ o gbogbo tẹ tó ń gbé jáde ẹ gbé jáde tẹ́lẹ̀ o. ẹ bí mo sọ pé ẹ má pè mí sọ̀rọ̀ yìí. ṣé o burú kéèyàn múra wọn mọ́ra ni nígbà tó rí pọ́mọ tèmi kàwé ó sì lọ́pọlọ ìtẹ́lígẹ́ǹtì rẹ̀ kún nígbà ó fojú wo sàkúnú fámìlì ọ̀rẹ́ ni ó rí bí rẹ̀ òun àkìlọ́wádé tẹ́wàá mọ́ fi tí ọ̀kan tẹ́ mọ́ fi nù. No ìrówó tọmọ ń léèwé ni tẹ́ ń san o. tó mo dúpẹ́ lọ́dọ̀. bígbà tá bígbà tá ń fi ọ̀rọ̀ gúnra wa náà ó ṣoògùn owó ni dàpọ̀ mo wí fún ọ. ó ṣoògùn owó ó ṣoògùn owó ni. ẹ ẹ ẹ ẹ kí ni nǹkan tó sọ pé mo lè ṣe fún ẹ. ẹ ṣe sá mo fẹ́ kẹ́ ràn mí lọ́wọ́ irú ìrànlọ́wọ́ wo ló fẹ́ kí n ṣe fún mi ò ṣáà lè gbénú ẹ̀ mọ nǹkan tó fẹ́ irú ìrànlọ́wọ́ wo ló fẹ́ kí èmi ṣe fún ẹ mo fẹ́ kẹ́ gbà mí síṣẹ́ kí n máa ṣiṣẹ́ lọ́dọ̀ yìí. ọ̀gá hmm. àwọn credentials ẹ̀ dà mí kí n lè mọ level of education ẹ̀. kò sí kò sí kò ah. sí. nígbà tó o ní certificate irú iṣẹ́ wo ló wá fìkú fẹ́ bá mi ṣe ń gbà yẹn. ẹ ṣe sà mo fẹ́ kí n máa bá yín tún lè ṣe kí n máa gbálẹ̀ kí n máa fọṣọ kí n máa dáná. Ah, no no no no please tó ní dídáná yẹn wúrà ọlá wà nílé tó ń máa ń ṣe yẹn so please forget pé o fẹ́ dáná ọ̀nà dáná yẹn sọ nǹkan mi. torí tó ní gbálẹ̀ mo máa rí bẹ́ẹ̀. ẹ sà bẹ́ẹ̀ ni kí n máa tún fúláwà ṣe kí n máa rún omi ṣe káàkiri kí n máa fọṣọ kí n máa tún lè ṣe. Mm. kí lorúkọ ẹ. Adénìkẹ́. Adénìkẹ́. okay èyí ni thursday right. bẹ́ẹ̀ni sir. david banjo monday. nírọ̀lẹ́. Ah, jọ monday Nirole. ṣé sá ah. ẹ ṣé gan mo dúpẹ́ lọ́wọ́ yín ọlọ́run á wà hello. yes sir. how are you. fine sir. Error, sir. Yeah, thank Yes, sir. Yes, sir. Put it out. yes, Yes. Thank you, sir. Error, sir. Mo ní kí n béèrè lọ́wọ́ yín pé ṣé ẹ ti fẹ́ jẹun torí mo rí pé ibi ilẹ̀ jókòó sí láti ẹ̀kan ẹ̀ẹ́dẹ̀ tí ì jẹun. Ṣé wúrà ò sí ilé ni? Ẹ̀ òun ṣe nǹkan mi ò ń ṣe ní kí n wá ràn lọ́wọ́ nípa àti jẹun yìí mi ò mọ bí ọ̀rọ̀ màá jẹun mi ò jẹun ṣe kàn ẹ́ nígbà tí wúrà wọn àlè káàtì ẹ̀ ní wúrà ò sí ilé tó bá jẹ́ fúnra mi wá sọ pé ókè o adẹ́nìkẹ́ o ló mi tọ́jú ọ̀ṣẹ́ it's a different thing jẹ́ kí wúrà ṣiṣẹ́ tiẹ̀ eléyìí tó gbé wá gan omi tó gbé wá kì í ṣiṣẹ́ iṣẹ́ wúrà ni bẹ́ẹ̀ kó má dàbí pé mo ṣe gbé dé yẹn mo lé ẹ padà mi ò gbà lọ́wọ́ ẹ kó má má feel bad ni mo ṣe gbà á ṣé o ti gẹ́gẹ́ nǹkan tí mò ń sọ ṣe so jẹ́ kí wúrà ṣiṣẹ́ kí wọ́n náà ṣiṣẹ́ tó bá jẹ́ pé now a tún lè ṣe a fọṣọ a clean ah very good that is your area so do your own thing huh? okay thank you. Yes. ọkọ mi ò mú mi. ṣáìnì nọ́mbà mi lọ́wọ́ ni bàbá ọpẹ ló ń sọ̀rọ̀ ẹ wo ilé ọ̀gá ti ń jóná o ilé ti ń jóná ìyàwó àtọ̀gá wọ́n ti jà wọ́n ti dáná solé o panápaná kẹ agbára panápaná ò ká ẹ máa bọ̀ o nǹkan bàjẹ́ o nǹkan bàjẹ́ o one minute remaining kò sọ lórí fọ́ọ̀mù náà one minute remaining ah, wàhálà dé o kódà. ilé ké. ọkọ mi kí ló ń ṣẹlẹ̀ ọkọ mi. ìlẹ̀kẹ̀. ìlẹ̀kẹ̀. ìlẹ̀kẹ̀ kéèké ń bọ̀ wá dàfin ọ̀nà nìkan ló kàn jì ìlẹ̀kẹ̀. ìlẹ̀kẹ̀. Ah, kí ló ṣẹlẹ̀. <laughs> Oh, ọkọ mi kí ló ṣẹlẹ̀. ìlẹ̀kẹ̀. ìlẹ̀kẹ̀. ìlẹ̀kẹ̀ kéèké ń bọ̀ wá dàfin ọ̀nà ló kàn jì ìlẹ̀kẹ̀. ìlẹ̀kẹ̀. ìlẹ̀kẹ̀. kí ló ń jẹ́ bí ọkọ. ọ̀nà nìkan ló kàn jì o. Ah. you know òjò yìí máa bẹ̀rọ̀ ah. òjò rọ̀ máa tún á yege ìlẹ̀kẹ̀ kí ló ṣẹlẹ̀. Ah. ilé kéékèèké ń bọ̀ wá dàbí ah. ọ̀nà ló kàn jì ilé ké. Ah. wàlẹ̀ wúrà. ilé ké. ṣé nǹkan tó ń sọ fún mi ń sìn ni pé ẹ̀gbọ́n mi ń ṣe gànàgànà. ẹ wò ṣàdédé ni mo kàn rí tó ń ṣe wọ̀nranwọ̀nran káàkiri gbogbo nílé reason yẹn tó jẹ́ kí n pè yín o. ẹ gbọ́n ìgbà wo ni gbogbo eléyìí ṣẹlẹ̀ tẹ́ ẹ jẹ́ kí n gbọ́ kò ṣẹlẹ̀ rí èní ni nǹkan tó ṣẹlẹ̀ sí wọn yẹn ṣẹlẹ̀. Ah, uh, well you know what ó ní mítì kan tí mo ń lọ tó wà very very important that's the main reason tí mo fi ní kó pàdé mi bí but uh, màá ò ní lè tẹ̀lé mi lọ síbi tí mo fẹ́ lọ ah, torí a gbọ́dọ̀ wá nǹkan ṣe sọ̀rọ̀ tó wà nílẹ̀ kì í ṣe nǹkan téèyàn kàn máa fojú lásán wò meanwhile èmi á try láti pè wọ́n ní meeting yẹn torí meeting yẹn gan ni mo ṣe ní pé kó kàn pàdé mi níbí but what I will do now I will drop you in available bus stop you understand me màá lè lọ sọ yẹn but I only need one favour from you okay. and that favour is make sure pé ẹ̀gbọ́n mi ò bọ́ ta nínú ilé etigate mọ́ wọn you understand now etigate mọ́ wọn by the time tí bá máa dé mo mọ̀ pé alátiṣe mi àti màá ti ṣe ara. ẹ wá jọ títorí Ọlọ́run ẹ jọ̀ọ́ ẹ bá mi wá nǹkan ṣe sí o ẹ wá má pẹ́ mítìn o ah, ah, ah. ẹ jọ̀ọ́ títorí Ọlọ́run mo fi bẹ̀ yín o. ṣé bí ọ̀rọ̀ ẹ̀gbọ́n tèmi ló ń sọ ọ̀rọ̀ ẹ̀gbọ́n mi ló wà nílẹ̀ yìí àwa nǹkan ṣe sí. Hmm? ẹ ṣe eh, ẹ kí n jẹ́ kí n ṣe. ẹ̀yin ẹ lẹ́ àfa àdàpọ̀ ṣe rí ọ̀rọ̀ tí ẹ torí ẹ̀ wá yìí wàláhì tàláhì kò lè rárá báwa fúnra wa tàbá ti mú ní kólékólé. àmọ́ kì í ṣe nǹkan tá a gbọ́dọ̀ wòran wàláhì tàláhì ẹ̀gbọ́n yín tá à ń sọ̀rọ̀ ẹ̀ gangan yìí àwọn ìyàwó tí wọ́n fẹ́ ẹ dákun bo ni ẹ wà. mo ti ṣàlàyé fún yín lẹ́ẹ̀kan ìyàwó kan ò bá kan lọ́dọ̀ ẹ̀gbọ́n mi bá ṣe ń fẹ́ kan fún wọn nìkan ń lọ but presently nsìn kan wà nílé wọn. làwọn ìyàwó kan ní bẹ́ńlẹ̀ ẹ̀. ẹ wo a gbúdọ̀ tètè mú àdúrà ká fi kojú àdánwò tí ń bẹ níwájú wọn yìí hmm, àdúrà ni ní kíákíá ní kóyákóyá àdúrà tá a sì ń sọ yìí kìí ṣe lọ́dọ̀ mi àyìn láti ṣe ilé yín lọ́hùn-ún láti ṣe àdúrà ṣe pàtàkì gan. bẹ́ẹ̀ ni bàbá alukura náà sọ bàbá ó ní dùá ò lè ṣe fòlè mùmí nìyí náà. wàláhì àdúrà tẹ̀ ń wò ní ọ̀pá ọ̀pá àjà tí mùsùlùmí tó fi gbọ́dọ̀ kojú gbogbo ìṣòro wà láàyè tàlà kò sóògùn kankan tó lè le tó lè le jàdúrà lọ láàyè. ẹ àfa torí àdúrà yẹn gan mo ṣe wá sọ́dọ̀ yín tẹ bá ti wá sọ pé ilé ẹ̀gbọ́n mi ni ẹ mo ti ṣetán ẹjẹ á máa lọ kíákíá kó kó má pẹ́ sá. ẹ á ṣe kíákíá á ṣe kíákíá bisimilá yìí ni ẹ̀yẹ mọ̀ nìṣó wà bá yín àwa fúnra wa á sọ dàlá ìlú kalẹ̀ bàbá ti yanjú yìí tán á bá yín ẹ mọ̀ nìṣó. bisimilá yìí ẹ ẹ ẹ ṣá ẹjọ ẹ má pẹ́ torí ọlọ ẹjọ ẹjọ ẹjọ màmá àti màmá. bẹ́ẹ̀ bá ti wọ̀nyí wà láàyè mi lẹ́bàá. àfa ẹjọ ẹ náà ẹ wà mí. ọ̀rà á. ẹyin ẹ̀gbọ́n bàbá ẹ tètè ẹ múra sí ẹjá sódà aláìlú kalẹ̀ kólú ẹ mọ lọ fọra káàsà. àbáwò tó ń bọ̀ hmm? àwọn ẹ̀wá kìlọ̀ fún ilé ẹni burúkú tí máa ń jẹjẹ kó jẹ. tún wá kọ́ o Rótìmí náà ṣe gẹ́nàgẹ́nà báyìí o. ẹ wò ó lágbára ó sún mi o Dàpọ̀ ti kú o Dàpọ̀ ti kú Dàpọ̀ kú ó ti kú kò yé mi ó ti kú ó ti kú. ẹ wo wo sọ wá rí bó ṣe amúra kankan kan yìí kò le tó bẹ́ẹ̀ ah, bẹ́ẹ̀ ni torí pé ẹ kí òtòṣe tó lẹ̀ láàárọ̀ mo sọ fún ọgbà náà mo ní mo fura sí ọmọ Rótìmí ó ṣoògùn owó ni àti pé gúlégúlé Dàpọ̀ ti ń pọ̀jù nínú ilé rẹ̀ ńgbà náà mo sọ fún ẹ̀gbọ́n mi mo ní ó ṣeéṣe kó jẹ́ pé Dàpọ̀ yìí ló mú Rótìmí lọ bí ó ti lọ ṣoògùn owó ní ti ẹjọ́ jẹ lọ́jọ́ yó wọn tí ó bá rí bẹ́ẹ̀ ni òní Dàpọ̀ kú lónìí nǹkan náà ni Rótìmí náà ní í ṣe gánagànà awu eegun àti ró wọlé èyàn àti robóde a ti mọ̀ pé eégún àti rotọ́ wọlé lẹ́ẹ̀kan lóde èyàn àti rotọ́ bóde padà wọn ní ẹ̀sìn ra wọn ẹ̀yìn tẹ́ ẹjọ́ jẹ́ ìṣọ̀wọ́ ẹ̀yìn náà lẹ́ lọ bẹ̀ tó jẹ́ pé alátẹnujẹjọ niyín ní lọ bẹ̀ kẹ́ lọ ẹ̀ irú àgbàlagbà tiwa àgbọ̀dọ̀ mọ sáré lọ bí irú òkú ọ̀fọ̀ bẹ́ẹ̀ ẹ̀yin ọmọ kéèké ẹ̀yin tẹ́ wà lẹ́yìn wa ẹ̀yin ni ẹ máa yanjú ẹ̀ ẹ máa wá fún alábọ̀ ẹ̀yin ọmọ bá wa lé wọn mọ̀ wá kí wa. kí lẹ fẹ́ kí fẹ́ kí n ṣe báyìí. kọ́ ọ padà bẹ́ẹ̀ ni kó o lọ kẹsàn-án tẹ́ ẹ jọ jẹ́ bí ìṣọ̀wọ́ kẹ́ bẹ́ẹ̀ sì lọ sí tó gbogbo. abiru ah, kí lè lé ibà yìí wọ̀ ọ́ La ilaha illallah, la ilaha illallah. اللهم صل على سيدنا محمد الفاتح محمد الغالي من سبق ناصر الابليات والياد الاشراف المستقيم وعلى اله اكرم وبالله سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين نعم لا حكم الله اكبر الله الله اكبر الله اكبر الله اكبر الله اكبر الله اكبر الله اكبر الله اكبر الله الله اكبر الله الله الله الله الله ايوه ẹ dákun àwọn ìyàwó tí ń gbé pẹ̀lú àáfà nínú ilé yàn yín dà. ẹ bàbá ní àwọn ìyàwó tí ń gbé pẹ̀lú àáfà yìí nínú ilé yìí dà. èmi nìkan ni èmi nìkan ni ìyàwó tó fẹ́ kó níyàwó mi. bàbá hmm? ẹ dákun tá ń láàkáyè rẹ tó pọ̀ tí ó bá ń dáhùn ìbéèrè yìí. bàbá ní ta ni làákàyè rẹ kún tó lè dá ìbéèrè táwọn béèrè. lóòótọ́ ìyàwó mẹ́ta lọ̀gá wa fẹ́ tẹ́lẹ̀ ṣùgbọ́n nínà ànàkó orógbó wọ́n ti nílé náà الله أكبر الله أكبر اهدنا صراط مستقيم الله نصر صراط مستقيم نصر صراط مستقيم الله أكبر الله أكبر ẹ ọ̀dà kò burú ta ni wàá tún ń bẹ nínú ilé pẹ̀lú àáfàá tí ń gbé nínú ilé ta ni tún ń bẹ nínú ilé pẹ̀lú àáfàá tí ò sí hàn yín. wọ́n ní ta ń gbé nínú ilé yín pẹ̀lú àáfàá tí ò sí hàn yín. lẹ́yìn èmi àti gẹ̀ẹ́tì máa ń wá tọ́sà lọ́ngbà tó pọ̀ gàǹsì kàntàkàntà ó sì tún kú ọmọ ọ̀dọ̀ tí ń bẹ nílé torí ọ̀gá ti fọ́ gòsì gbogbo onúlé wọ́n ti fọ́ kọ́ọ̀pù wọ́n ti bà gbogbo onúlé jẹ́ ọmọ wa ń gba nìkan ló kù nínú ilé. ọmọ ọ̀dọ̀ ọ̀hún ẹgbẹ́ ọjàde bàbá ni ẹni ọjàde ọmọ ọ̀dọ̀ bàbá ni kò máa bọ̀ Allahu ìràwé ìdájọ́ ilẹ̀ kó sùn kẹ́ bá a bá ní ká mé ní ọ̀la la máa mú kí tiẹ̀ ní ẹ̀ ní dandan níta ìdánwò. Eh? Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Àdéhùn ló kọ mi. Sheikh Lekuman Arikewudunu ló kọ ti di. Yáá ṣe o. Àfà ẹ bí pé sọ́mọ̀ mi. Àfà Ọládéhùn lòún jẹ́ oníṣẹ́ ẹ̀ mọ̀ ń bàbá ń kẹ́ ojú dáadáa. tó wọ ewé ògbẹ́mí tè tó gbẹ yín lọ́mẹ̀. Ah. bàbá gánà ló sọ o. abdullahi bàbá mọ òun náà kó ọmọ lò láàkà yìí ná. àfà ṣe rí dúró tì mí tẹ̀ ń wo. apààyàn dání aláìmoore sì ni ó sì ti bà ọ̀pọ̀lọpọ̀ ogun tó dáa jẹ́. àìmọye ẹ̀mí ló ti tọwọ́ rẹ̀ bọ̀. Ah. gbogbo eléèrè ọmọ ẹ wo ọmọ aráyé dájú wọ́n burú léèyàn ìgbà tó tó àsìkò kí n máa bọ̀ padà níṣẹ́ náà jẹ́ kí n wá ìgbà mo tún wá jàjàjàjà títí tí mo tún wá wá níṣẹ́ náà tún sun òkú mi ná. ṣé ìpọ́n máa ráyè fún yóò tán. ó dúpẹ́ tiẹ̀ nígbà tẹ́mi fẹ́ padà wọ́n fẹ́ jẹ́ ń padà ṣé bí wọ́n sọ̀wọ́dà aláàbọ̀ ara wọ́n tún gé mi lọ́mọ kẹsẹ̀ ni. ṣé gbogbo yìí ti gbọ́ báyìí o ṣé ẹ ti wá rí báyìí tí n bá ní àwọn ọmọ aráyé wọn ṣe é bá tò wọn ṣe é bá ṣe gbogbo yín lẹ́fà akẹ́kọ̀ọ́ yín lẹ́ni dandandandandan àfi tẹ́ ẹ bá re ilé ayé kí lè rè mú ilé ayé ọ̀gàn náà. ṣé gbogbo yín náà ti wá rí i pé àwọn ọmọ aráyé wọn ò nífẹ̀ẹ́ ilé rí ọmọ wọn ò nífẹ̀ẹ́ wà kí wàá lẹ́ẹ̀ni sọ pé dandan ni kẹ́ ẹ bá wọn ṣe. wọ́n mọ̀ pé táwọn méjèèjì tẹ́ ẹ gbọ́ yìí yóò jẹ́ ẹ̀kọ́ fún ẹnì kọ̀ọ̀kan yín tẹ́lẹ̀ fẹ́ lọ ilé ayé ẹ wàá fi fọ́ra yín létí pé kò sáàyè kẹ́ni fẹ́nikẹ́ni nínú yín o láti lọ sí ilé ayé kankan kẹ́nikẹ́ni má yọ mí lẹ́nu mọ́. olórí mo fẹ́ tọrọ àyè mo fẹ́ kẹ́ fún mi yọ̀ǹda láti padà sọ́dọ̀ àwọn òbí mi láti lọ ṣiṣẹ́ láabi fún wọn. irọ́ ló pa ó lọ́ọ̀bì hàn kan áá àdéhùn ọba sì jẹ́ kó lórí ó sọ̀rọ̀ ná kó o tó máa síwájú ẹlẹ́ẹ̀dẹ́pẹ̀ẹ́dẹ́. wọn mọ̀ pé ó sọ bẹ́ẹ̀ o torí pé ẹnu olórí làṣẹ wà. àdéhùn tòótọ́ ọ̀rọ̀ ọ̀fẹ́ là ń sọ nípa rẹ̀ o gbogbo yín náà lẹ́sìn mọ́ bọ́rọ̀ fẹ́ ṣeré lára bọ́rọ̀ fẹ́ burú ṣùgbọ́n yóò yára lọ wéré kó sì dìyà adé wéré. tó bá ti jẹ́ pé òrè ilé ayé sí àdéhùn fún mi gẹ́gẹ́ bí orúkọ mi wípé ó lọ wéré ó sì padà dé wéré. àdéhùn olólùfẹ́ mi mo ń fi àsìkò iṣẹ́ àdéhùn fún ọ gẹ́gẹ́ bí orúkọ rẹ pé ń lọ pa ń dè pa. àṣẹ́gun kò sì gbọ́dọ̀ pẹ́ padà. olórí hmm, bí eré bí eré alábọ̀rún mọ̀sùn ti ń dẹ̀wù báyìí. ọkọ mi ni ọmọ padà wá mọ́ yìí. ó dà àdéhùn ó ṣe sùúrù ni ó fẹ́ dé. ó sì ti jẹ mọ́ ọ̀jù ìgbà ọlọ́lọ́ ná ó sì àwọn ọgbẹ kankankankankankan. ìgbó ló ṣe kí ni ó ti pẹ́ jù àdéhùn wàhálà rẹ̀ ṣe wá pọ̀ báyìí ná ó bá sì jọpọ̀ lórí gbégbé sẹ́nu. àwa tá a kúkú dákẹ́ kì í ṣe pé à ń wọ̀ ọ́n lọ bí àwa náà sì ń gbégbèsè kó o ní sùúrù ó fẹ́ dé. àrùn ah, kan lórí mọ́ gbẹgbẹsẹ̀ mo lè dájà ara mi gbè. àwọn ayé mi bó bá ti tó dájà ara rẹ gbè ńgbà náà á jẹ́ kí orin mọ́ gbèjà ara rẹ. ẹ ẹ ó dà kó burú tó bá níbẹ̀ máa ah, dàgbé. Ah, àdéhùn bóun tún ṣe ń ṣe ọ́ ní ìsìn pẹ̀lẹ́ àsìmọ́ táàtàn fún ọ ìjà ní ló ti ń bọ́ lórí ìjà yẹn lójú ní bínú sí ọ a ní ọ̀pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ẹni ọmọ tí wọ́n lọ sọ fún lórí o pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ èmi ò lè lọ bó lórí o. ẹ bá mọ̀ bínú sí ẹ̀yin náà sáà gbogbo alárípàrà rẹ̀ ẹ bá àdéhùn hmm, ó bùkún o kódà ó yájú sólórí pàápàá bí èbá ṣe pé àròtẹ́lẹ́dùà ni ò yẹ lẹ́ni tó yẹ ká mọ dúró pọ̀ pẹ̀lú kódà mo sì mọ̀ pé inú olórí ò lè dùn bó bá mọ̀ pa ń bọ̀ ṣe nǹkan kan papọ̀. ó dáa o kí wàá ló fẹ́ ká ṣe fún àdéhùn o. ẹ ṣeun ẹ̀yin ẹlẹgbẹ́ mi mo fẹ́ kún lọ́wọ́ ilé ayé ni kí ni lọ́ọ̀rì mo lólùfẹ́ mi wá. ó dáa á kún ọ lọ́wọ́. nígbà tí mo wá kúrò lórí àìsàn tí gbogbo àwọn ẹgbẹ́ mi wá bínú sí mi mo wá wòye pé ọ̀nà wo mo lè gbẹgbà láti wá mú un ló jẹ́ kí n wá àwọn ọmọ ọ̀dọ̀ àmọ́ gbogbo ìgbìyànjú mi pàbó ló já sí ṣé ti wá rí báyìí pé aláìmoore ẹ̀dá ni dàpọ̀ àbúrò rẹ̀ èmi ni mo pa. Ah! bẹ́ẹ̀ ẹ wẹ mi tẹ ẹ wẹ mi ni èso ọmọ ọdọ o bẹ́ẹ̀ ni torí ọmọkùnrin tí mo fi wá ni òní olónìí náà ní ìsìn mo kò dọ̀la. àdéhùn ọ wá lè mú lọ lóòótọ́ àdéhùn rèé àlùkáwà nínú ẹrù ọlọ́run ọba àmọ́ àwọn òbí àáfà yìí àwọn náà ti rìnrìn àjò kan ńgbà tá àáfà wà ń kéke lóòótọ́ rìn àjò ń ó kù díẹ̀díẹ̀ wọn wọn ò kó pé. ẹ ṣé bàbá ẹ pupa ẹ kú ọ̀rọ̀ ọmọ. ẹ rí ọmọ tá a torí ẹ̀ dáfá yìí Rótìmí hmm. Ifá sọ pé eléèrè ọmọ ni hmm. àbíkú aráhùn tí solóògùn dèké tó tún yẹ kí àbíkú tún yálé wa pẹ̀lú gbogbo wàhálà tá a ti ṣe lórí ọ̀rọ̀ ọmọ yìí pẹ̀lú tójú mi ti rí lórí ọ̀rọ̀ ọmọ eléèrè ọmọ ah bàbá ẹ gbà wá ẹ dákun kí là á ṣe. ẹ rí n tí n bá lóṣù tí mo bá rí tẹ́ ẹ bá gun àkàbà mẹ́tàdínlọ́gbọ̀n ẹ̀ lè rí. àwa náà mọ̀. ṣé ẹ rí wíwá tọmọ ìwálẹ̀ kan yìí iṣẹ́ láabi ló fẹ́ ṣe sínú ìdílé yín. bẹ́ẹ̀ ni mo sọ. àmọ́ tẹ́ ẹ bá lè tọ́jú ẹ̀ Ifá sọ pé ọmọ tí sóúnjẹ fún ìyá jẹ ni ọmọ tí gbẹ̀yìn tẹ́yìn ṣe. Ah èèyàn ọbẹ̀ bá lè tọ́jú ẹ ni o. a tọ́jú ẹ bàbá a tọ́jú ẹ. Ifá ìbànújẹ́ ò ní kàn yín láéláé ò ní dààmú ṣe rí ẹ mọ̀ pé ojú ọmọ pọn wà ẹ mọyì ìkúnlẹ̀ tí ayé ti kún sọ wá yẹ kó jẹ́ wípé ìbèrè ọmọ ilé ìrìn ọmọ tó wá yàdọ̀ wá báyìí. Ah. gbogbo ọ̀nà tá a bá gbà iye kí etí ọ̀bà náà mi ń wọ̀kọ̀ kókó ni pé mo fẹ́ kọ́mọ yìí kó gbáyé. Hmm? ẹ ní sunkún ọmọ. àmì o àmì àṣẹ bàbá. bá sọ pé ojú ọmọ ní pọ́ngùn làwòdì bàrà adépa fún ẹlẹ́dẹ̀ tí sunkún bóun ọ̀rọ̀ mọ bí. wọ́n ní kẹ́lẹ́dẹ̀ orúbọ orúbọ ọgbọ́kálá rẹ̀ ẹbọ gidi ló ṣe ńlẹ́lẹ́dẹ̀ bá dẹran kó tún pọ̀ lọ́sẹ̀sì ọmọ. wọ́n gba odidi orúkọ kan lọ yín. àwa. àti twenty five thousand. Hmm? ọ̀ àá san bàbá bẹ́ẹ̀ bá ti san ètùtù ńlá kan lẹ́gbẹ̀ẹ́ lọ́sàn-án gan ẹ gbé lọ sí agbo ọ̀gẹ̀dẹ̀ níbi táwọn eléré ọmọ tí wọ́n ṣèpàdé. ọ̀sán gan. Ah, ah, ah, irú béèrè wo ló tún béèrè yìí kódà kó jẹ́ ìyálẹ̀ ta ìgbàkigbà tó bá ti jẹ́ mọ́ká gbé lórí ọ̀rọ̀ lọ́mọdé yìí mú ṣe. tẹ́ ẹ bá ti fìdí ẹ̀ sọlẹ̀ kà tẹ́ ẹ sì wúre sí i. ọ̀tán ẹ gbé ọwọ́ àkùsọ̀wọ́ bọ́ bá ṣe ká yín lára sí. kò tún gbọ́dọ̀ pé mọ́. Baba, kí n tó lọ ní ìsìn báyìí ń kọ̀ọ̀kọ́ fi twenty five thousand yẹn sílẹ̀ báyìí tí n bá ti ń kó n bíi ẹ̀yìn ẹ̀ máa ka tẹ̀lé mi wọ́n lọ wá òbúkọ tó dáa tó dọ́sọ̀ wọ́n wá gbé fún yín. bàbá ẹ dákun ìtòlú ọlọ́run ṣé ní obìnrin òrò ọmọ ká lára jù ẹ tí yóò ní bàjẹ́ sànú ẹ wò kó sí tẹ́ni àṣẹ àṣẹ o. Allah Allah Allah tó a ti wá rí pé tó ẹ máa fi tọ̀ ẹ máa ṣe tọ̀ kí àáfà kọmọ ṣètìlẹ ayé rà yìí. kí lẹ wí èmi ò mú lọ. àmú lọ. لا إله إلا الله محمد رسول الله Thank you.